bisimilahi alhamdulilah fún masalatu wasalamu ala rasulillah wa alihi wa sahbihi ajma'in a tún kíra káàbọ̀ fún títọ̀sẹ̀ yìí lórí ètò yìí tó wá ti àpè ní àlùkòdówà àwọn ṣéèkò wa dr ismail kọláwọlé yunus wọn ti wà ní ìkàlẹ̀ láti máa bá ní tẹ̀sí ọwájú kó tó di pé dókítà wa wọn bá ní tẹ̀síwájú ẹ jẹ́ àfi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn olùgbọ́wọ́ wa eléyìí tí a pè ní àlùkòdówà travels and tours fún àǹfààní àtàbàtẹ̀ ń gbọ́ nígbà àkọ́kọ́ ilé iṣẹ́ yìí jẹ́ ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run láti máa fòpin sí oníranran ìpèníjà eléyìí tí àwọn alálàájì wa máa ń dojú kọ iléeṣẹ́ yìí onímọ̀ ṣẹ̀rí àtọ́lọ̀ ni wọ́n wọn tún wá mọ̀ nìkan wọn tún wá fi ṣe ni iṣẹ́ ṣe tí ń túmọ̀ sí wípé bí iléeṣẹ́ yìí bá sọ pé tọ̀tẹ́ bá dé máka o funfun ní nǹkan báyìí ẹ̀ ní dọ̀hún kẹ́ ẹ̀ bá ní kíni o kẹ́ ẹ̀ bá ní dúdú tọ́ba rí bẹ́ẹ̀ bí ẹ̀ bá máa dòwò papọ̀ kò mọ̀ ní kábàámà àbí Allah subhanahu wa ìkànlọ́wọ́ rẹ̀ tó yanjú kọ́lọ́nkú tó wọn bá ní ṣe fún wa ní iléeṣẹ́ náà ولا لا إله إلا الله làbáyík aláhùnmá làbáyí. àwọn wo ló bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu súnà tànẹ́tùwà Muhammad ló jẹ́ wá ló. tàwa ló mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan. a ò tí gbọ́. pé kí ni. al travels and tours Nigeria limited hajj and umrah services. our provision, àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. instrumental payment allowed. àyè sọ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ fáwọn oníbàárà wa. adigun spiritual and educative lectures. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. tíkẹ́ tíkẹ́ tìjíkẹ́ tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. moderate medical care. ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. commendation close to haram. ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. free adayawa. ẹ̀rọ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. free breathing in Madina. oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tẹ́ bá ti wọ́n fi Medina ń bẹ lọ́dọ̀. breathing in Mina and Arab. kódà bẹ́ẹ̀ bá dẹ́mi náà ti Arafa oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. free ziyara. ìsàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. bó wa láti adọ́dọ̀ wọn báyìí. àti dọ́dọ̀ wọn ò ní ṣe rárá o. Academy Bridge Lagos Ibadan expressway Ìbàdàn Ọ̀yọ́ State Nàìjíríà. Tàbá wa fẹ́ kò wọ́n sórí aago báwo láti bá wọn sọ̀rọ̀. Ẹ lè fẹ́ Dr. Ismail Yunus Kọ́láwọlé sórí WhatsApp number. wọn. zero eight one four one eight four two four two four. Àbí kẹ́ ẹ nọ́mbà yìí. zero eight one one five six five seven one four four. Alukuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services. Ibẹ̀ ni ẹ máa lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله àtúndúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún sọ wá di òní kí ọlọ́run ọba kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àdánwò tí báyàn ti fi kù nínú ẹ̀sìn Islam kí ọlọ́run ọba kí ó ṣọ́ wa kúrò níbẹ̀ atọrọ ìkẹ́gẹ́ fanabi wa muhammed sallallahu alayhi wa sallam àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ lónìí pẹ̀lú gọ́lọ́n tí a máa gbéyàwó alámọ̀ríkà tí ó ṣe pàtàkì ni tó sì já sí pé díẹ̀ òun náà ni a sọ nínú ẹ̀ á padà tó máa tẹ̀síwájú pẹ̀lú gọ́lọ́n láwọn ọ̀sẹ̀ tí ń bọ̀ òun náà ni ìṣesí ìtọ́já sí pé àwọn èèyàn ń ṣe nípa yóò máa kírun yóò máa gbàwẹ̀ kódà yóò ṣe hajj ṣùgbọ́n tó ṣe pé àpèjúwe nǹkan tí ń ṣe yìí ó yi ẹni tí ń pọnmi sínú àgbọ̀n ẹ rí i pé ẹni tí bá ń pọnmi sínú àgbọ̀n kò sí nǹkan kan èyí tí yóò rí ń bẹ̀ bó ti wọlé kí ó ṣe wàhálà tó ìyẹn ni pé àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí wọ́n sì ń ṣe wàhálà wọ́n ń kírun ń a rí i pé ti kúrò islam tọ́já sí pé oníranran okùnfà olóòsì ń fa nǹkan yìí àwọn okùnfà tí ń fà á òun náà ni nǹkan tí a fẹ́ máa yiri wò ìkan nínú rẹ̀ òun náà ni àlámàrí àṣà pẹ̀lú okùn àṣà àwọn èèyàn ti fi kúrò nínú islam ní okùn àṣà àwọn èèyàn máa pe àǹjànú wọ́n máa pe ẹni tó ti kú wọ́n máa tapo sí nǹkan míì wọ́n máa dé rẹ́bẹ̀ bẹ́ẹ̀ fún nǹkan míì wọ́n máa di ìdèkudè wọ́n máa dì mára wọ́n máa fi sínú mọ́tò wọ́n máa fi sára lé wọ́n máa bọ odò wọ́n máa bọ igi wọ́n máa bọ òkúta wọ́n máa gbẹ́bọ wọ́n máa sọ̀rọ̀ bèjì gbogbo àwọn nǹkan kí nǹkan yìí òun náà làwọn èèyàn ń ṣe tó sì já sí pé lóko àṣà òní wọ́n fi ń ṣe pé àṣà ni àṣà sì ní kọ̀tàkù ẹ̀sìn ẹ̀sìn kọ̀tàkù àṣà tó sì já sí pé tí a bá lọ wo náà alukur'an a rí wípé gbogbo àwọn ànábì ọlọ́run tí ọlọ́run bá rán nǹkan tí wọ́n wá parẹ́ kúrò nínú àwùjọ òun náà ni àwọn àṣà yìí tí ọba ìyọnu ọlọ́run ọba tí ọba mu òun náà wọ́n wá parẹ́ tó yìnbá pera rẹ̀ ní mùsùlùmí ọ̀ràn àyàn ni kó fi àṣà èyí tó bá tako ẹ̀sìn kó fi sílẹ̀ àwọn àṣà pọ̀ èyí tó dá wà ń bẹ̀ èyí tó tako ẹ̀sìn wà ń bẹ̀ bó láti mọ èyí tó dá òun náà ni ká gbé lórí òsùn ẹ̀sìn ṣùgbọ́n tá a bá ṣe é ìfẹ́ nù wa la fi ń wọn nǹkan àdéhùn tí a bá lọ́wọ́ àwọn bàbá wa iná la fẹ́ sọ pé n tá a máa ṣe ìtumọ̀ ní pé àáyí ṣe mùsùlùmí àgbà islam bí ó ti tọ́ àti bó ṣe yẹnu torí pé ẹni tó bá ti sọ pé òun wọnú islam ìtumọ̀ ní pé gbogbo fẹ́nu rẹ̀ àti nǹkan èyí tó bá lásà yóò fi ilẹ̀ fófin ọlọ́run kàtì má sì mú àyà alukur'an wá ká má sì mú ọ̀rọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam kì í ṣe pé àṣà yìí o náà ni èyí tó pọ̀ jù nínú rẹ̀ la fílẹ̀ nígbà táwọn awon dé nígbà àwọn èèbó tún lọ tán àṣà yìí a lè gbára lé níwájú òfin èyí jẹ́ man-made law òfin àtọ́ọ́dá gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ jásí pé kọ̀pamọ́sẹ́nì kọ̀ọ̀kan bó o ní customary court ipò wo lọ́ nínú gbogbo kóòtù tó wà ní nàìjíríà so nígbà tí a bá lè fi àṣà lẹ̀ fún òfin èyí tó pe pé ato jẹ́ bó wa ni ẹni tó dá wa tó dá sà tó dá gbogbo nǹkan bó la ti ní fi àṣà èyí tí ó lòdì sí ìlànà rẹ̀ bó la ti ní fi ilẹ̀ tí a bá lọ wo inú suratul mu'minun ọlọ́run bá jẹ́ kó yẹ wá wípé òun ràn náà a lè gbé láti aya twenty two wá sísàlẹ̀ òun ràn níbi náà sáwọn èèyàn rẹ̀ wàlàkàdà àrùsánná nùhà ní ilà kàwùmí ọlọ́ni àti gbé ànábì nùhù dìde sáwọn àjọ rẹ̀ fàkàlà yà kàwùmí ìbúdùlọ́ àmàlẹ́kùn mìíràn ìlàhìn ọgọ́yìrò ó sì ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin ìjọ mi ọlọ́ọ̀ba nìkan ní kẹ́ ẹ máa sìn ẹ má tún máa pe nǹkan míì ẹ má ṣẹbọ ẹ má dòrògún pẹ̀lú ọlọ́run màálàkùn mìíràn ìlàhìn ọgọ́yìrò kò sí ẹ̀ńtẹ́ ẹ lè fi wé ọlọ́run kò sí ẹ ọlọ́run míì tó yàtọ̀ sí ọlọ́run tẹ́lẹ̀ máa pè tẹ́lẹ̀ máa dí rẹ̀ bẹ̀ fún afala tẹ̀tẹ̀kù ẹ bẹ̀rù ọlọ́run èsì tẹ́ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tá a nílò ní èsì táwọn ìjọ rẹ̀ fún wọn sọ pé fakal almalakulade na kẹfẹ́rù mi káwọ́mì máa ha da ilà basharu miflukum àwọn tó jẹ́ ògbóǹtarìgì àwọn èèyàn kàrìnkàrìn nínú ọjọ́ anábì náà ẹ rí i pé àwọn náà lẹnu wọn máa ń mú jù tí a jẹ́ kẹfìrí nu wọn ń ṣàlàyé pé ẹ má dá ẹ má gbọ́n tí nuhu ń sọ o èèyàn bíi tí ń lò náà o yorùdó ayàtọ̀ fọ́dọ̀rọ̀ aleikum ọkàn fẹ́ jẹ gàba lé lórí lásán ni o wàlàwùṣẹ́ allahu anzala malaika tọ́ba ti pọ́ náà ń fẹ́ rán àyàn sí a màláìka ní ọ̀ràn kìí ṣe irú tiẹ̀ bíi tiwa kìí ṣe èèyàn bíi tiwa báyìí níta wá nílò ń bẹ̀ ni pé má sẹ̀mí ìnàbì hádà àbá ìnàlà àwọ̀lẹ̀ ẹ̀rí wọn nù lára ẹ̀rí wọn e, torí pé gbogbo ohun tí ń sọ̀hún kò sí kan tá a bá lẹ́nu àwọn bàbá wa tó ti síwájú nítorí ìdí eléyìí ní táwọn bàbá wa ń ṣe tá a bá lásán iná làámà sí kí ni o iná làámà sí. a rí i pé ẹ̀rí tí wọ́n mú wá níbì kí ni ẹ̀rí àṣà tí àwọn bàbá àwọn ń ṣe táwọn jogún bá iná làwọn ò máa ṣe tá a bá tún lọ wọnú sọ́rọ́tò hóòdù náà. tí ó jẹ́ kó yọ wáyé pé àwọn ànábì ọlọ́run wá pa àṣà tí ọ̀dà rẹ ni gbogbo ẹni tó bá sì sọ wípé òun gbà nábì ọ gbọ́dọ̀ fi àṣà èyí tó bá ti tako ẹ̀sìn ọ gbọ́dọ̀ fi ilẹ̀ ni ọlọ́run bá sọ pé ó ń gbé ànábì ṣọ́àì dìde sáwọn èèyàn rẹ̀ ní madian ọ pa láti oníranran nǹkan ó sì kọ jíjìn òṣùwọ̀n nídìí tó ṣe pé èèyàn ra kóńgò mẹ́wàá nígbà tó bá délé bíi kóńgò mẹ́sàn-án ní ọ̀bà tí ò sì ní mọ̀ ìpín àti yọ wọ́n perfect pọ̀ nípa rẹ̀ gan. anabi nuhu anabi hud anabi shuaib aleyhi salatu wa salam ọ kọ̀ fáwọn àjọ rẹ̀ nípa eléyìí ṣùgbọ́n kí ni wọ́n fi fún lésì wọ́n ní pé yẹ́ shuaib irẹ́ shuaib أصلواتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد ìrẹ́ ṣùháìbù ṣe irun tó wá ń kí náà lọ́ọ́ àjọ lójú débi pé kó fi máa pa wá láṣẹ ká fi nǹkan táwọn bàbá wa ń sìn ká fi ilẹ̀ àṣà tá a jogún bá wá lọ́dọ̀ àwọn bàbá wa tó pé wọ́n máa tàpó sí nǹkan ni bí wọ́n ti ń bọ ọrin ní ń bọ odò ní ń bọ oníranran nǹkan ní ń di oníranran ní ń dì í sára gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe irun rẹ tó ń kí lọ́jọ́ lójú débi pé kàfìfì ilẹ̀ ibi táwọn èèyàn bá àṣà dé lónìí pẹ̀lú oko àṣà yìí gbogbo àwọn òòṣà tó ti parí láwọn àdílé míì àwọn èèyàn sì tún lọ wú bọ́ta wọ́n tún máa sọ pé ẹ má jẹ́ ọ parẹ́ o torí pé nǹkan àjogúnbá ni tí ò gbọdọ̀ parẹ́ àdánwò lélẹ́yìí kọ́lọ́wọ́n bá kí ọ́ sànù wa níbẹ̀. wọ́n tún tẹ̀síwájú wípé àwọn anáfààlà fi àmúwálì náà máa nìṣà àwa la ní dúkìá wa àwa la lówó wa àwa la ní kátàkárà èéṣe tọ́já sí pé ó tún máa kọ̀ fún wa pé ká ṣe bó ṣe wù wá bó ṣe wù wá lè tajà kí ni tọ́kàn ṣe ń bẹ̀ irú òfin èyí tó gbédè yìí ọ̀tàkùn tí àtibárẹ́ innaka la anta al-halimu rashid ẹnìkan tó mà ní sùúrù ní ìrẹ́ ṣùáìbù tó sì mọ̀nà ìyẹn ni pé wọ́n bí ìgbà yìí pé èèyàn ń gáàyàn pé ìwọ́ wá jó nílà ká ìkọ́hún ọ̀jẹ̀ tí ọ perfect ọ̀jẹ̀ tó máa ṣe ẹ rí i pé tá a bá ronú sí àyà yìí náà ṣùáìbù aleyhi salatu wa salam ọba àwọn àjọ rẹ̀ lérí ìwà rádaràda. E, e ma sin ọlọ́run ọba ìmọ̀ e pe nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run ó sì bá wọn lérí ìṣesí nípa àlámọ̀rí kátàkárà ètò ọrọ̀ ajé ọkọ̀ fún wọn ṣùgbọ́n kí ni wọ́n fi fún lẹ́sì fi fún lẹ́sì òun náà ni pé nítawọn bá lọ́dọ̀ àwọn bàbá wọn asani táwọn ò sì ní fílẹ̀. anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà kọ̀ níbi àwọn akẹfẹ̀rí nípa ìmáa fi àṣà àti níta bá lọ́dọ̀ abẹ ni ìmáa fi sẹ̀rí lérí nǹkan tí ó tako òfin ọlọ́run nígbà tí anabi sọlọ́lọ́hu àríwọ̀sálàm tọkọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa àbàjẹ́ tí wọ́n ń ṣe nípa ẹ̀bọ tí wọ́n ń ṣe nípa oníranran nǹkan tí wọ́n ń pè nítawọ̀n náà sọ ni pé gẹ́bí aya kúrọ̀ǹsì gbé wa nínú sọ́wọ́tò sọ́ọ̀t a lè bẹ̀rẹ̀ láti aya kẹrin wá sísàlẹ̀. Si وانطلق الملغ منهم ان أنمشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أي أي أنتنيو أما الله الى ما سنتنسي أما قبطي محمد أسي سورو ليري وساتنسي توريك أما قبطي قبطي لنو تي محمد ما سو tí ó máa pè làákà yín ní òpè pé ó ṣe ajá sí pé yìí lẹ́ẹ̀ máa sìn ẹ mọ̀ gbọ́n tí ń sọ ẹ̀yìn ẹ̀ ṣe sùúrù tiyín níta àfẹ́ nù kí ló fà á torí pé àgbọ̀ eléyìí àgbọ̀ lẹ́nu àwọn tó ti síwájú so níta àjogúnbá iná láti máa ṣe ní àkótán kódà ọlọ́run ọba jẹ́ kó yé wa àpèjúwe lásán lélẹ́yìí àti mú ti ànábì nọ́ọ̀hù wa amú ti ànábì hódù wa amú ti ànábì ṣọ́àìbù wa amú ti ànábì wa muhammed sallallahu alayhi wa sallam àmọ́ wa ọlọ́run jẹ́ kó ayé wa tán yá yẹn gan pé kò wá sí ànábì kan tó ń rán sáwọn èèyàn òjíṣẹ́ kan tó ń rán sáwọn èèyàn àfi kó ṣe kọjá sí pé tí wọ́n fún un lẹ́rìí láti lè fi nǹkan tí wọ́n mú wálẹ̀ òun náà ni pé àṣà táwọn bánu làwọn ó sì máa ṣe tá a bá lọ wo inú sọ́rọ́tò zokhruf a lè gbé láti aya twenty wá sísàlẹ̀. Si ọlọ́run bá sọ yìí pé nígbà tí àwọn ànábì ọlọ́run bá ń ṣàlàyé fáwọn èèyàn wọn nípa nǹkan tó yẹ wọ́n ṣe nǹkan tí kò yẹ kí wọ́n ṣe kí ni wọ́n sọ lẹ́rìí wọn ni balqalu inna wajatna aba'ana ala umma wa inna ala atharihim muhtadun. àwa ò ní àní gbàtí torí pé ó ní àṣàtà bá lọ́wọ́ àwọn bàbá wa ńlá sì máa ṣe orí pa wọn láà tẹ̀lé èyí tẹ́yìn mú wà ń tìyín nù ẹ̀yin olùgbọ́ mi ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jẹ́ kí a ṣe àṣìdànù ká má máa sọ pé à ń pera wa ní mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé a máa takò nǹkan tí ẹ̀sìn sọ ní oko àṣà àṣà tó bá da ìsìláàmù ọ̀takò bó láti ṣe mọ èyí tó da onáà ní ká gbé lórí òṣùwọ̀n ẹ̀sìn bó láti mọ èyí tí ọ̀dà onáà ní ká gbé lórí òṣùwọ̀n ẹ̀sìn èyí tí ọba ti bẹ́sìn mu ẹ jẹ́ kí a fi sílẹ̀ ká lè rí àlìjẹ́nà kí ọlọ́run bá kí ó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá ní ọmọ àlìjẹ́nà kó má ṣe wá ní ọmọ àná subahana kalahuma bihamdik ashadu allah ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. òní jù báyìí fún títọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ aníjọ́ mẹ́jọ lórí ìkànnì yìí ní dídásìkò yìí bákan náà fún àwọn abẹ́ẹ̀ ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn àlámọ̀dé ẹ̀sìn wa bàbá tiẹ̀ ń gbà láníyàn láti bá alukodowa travels and post ti ṣe ájì papọ̀ ní ọdún yìí ẹ pè hàn dókítà wa sórí nọ́mbà yìí oh eight one forty one eighty four twenty four twenty four orúkọ tèmi ní abdul hafiz ahmed al-rufai adeniyi wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin.